sheikh adama eh, sheikh ahamada àtìjáni olówó akó bá wọn nípasẹ̀ pé ṣé ibrahim niyasi wá sílẹ̀ yorùbá láti wá tan gbogbo àwọn bàbá yìí wọnú sufi ó wá tàn wọ́n wọnú sufi pẹ̀lú èdè ẹ̀tàn wípé ohun tá a gbé wá ohun tí èèyàn máa fi súnmọ́ lọ́n sí ni ohun tá a gbé wá yìí ohun fi wà nípò gíga wájú ọlọ́run ni ohun tá a gbé wá yìí kò tayọ la ilaha illallah a, ṣíṣe àṣàlátù fànàbí ohun tá a gbé wá báyìí rèé ẹ tẹ́wọ́ gbà á. sọ pé ah tọ́ba ti já sí pé ń tẹ́ gbé wá nù. tíráyà bàbá wa ńlẹ̀ Yorùbá kí Ibrahim Niyasi tó délé kó tó wá sílẹ̀ Yorùbá òun ni wọ́n ti máa sọ pé kọ́lọ́wọ́n ọba kó paná adẹ́bọrẹ́ kó rẹ bídí àṣẹ ìdáhánì nílẹ̀ kó gbé súnà ànẹ́bì ga ni wọ́n ti máa sọ ṣáájú kí Ibrahim ọmọ ọmọ ìlú Kaula. ní sìnìgà kó tó wá wá sílẹ̀ yorùbá tó sì tó sì dé gbogbo ọ̀dọ̀ àwọn àfa yẹn. jẹ́jẹ́ ni ṣé káádámà àlìlọ́rí jókòó rẹ̀ o àti gbogbo àwọn àfa yòókù pátápátá. Shehu Ahmada Tijani. ló kó bá àwọn tó kó bá nínú wọn. Ibrahim níyàsí kaula òun sì ni ẹni tó jẹ́ òjíṣẹ́ Ṣéwù Ahmada Tìjání nílẹ̀ Yorùbá àti ní Áfíríkà ní àpapọ̀ àwọn ni wọ́n bá wọn wípé nǹkan kan bẹ tí ń jẹ́ súfì o àwọn bàbá wo ọmọ tí ń jẹ́ súfì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣé wàá dámọ̀ ọmọ tí ń jẹ́ súfí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nú kéwú o wọn ò ké súfí lé kéwú o Ibrahim Niasse ló wá sí Nàìjíríà ló wá sílẹ̀ Yorùbá ló fi ẹnu dídùn sọ wípé kinní kan tún bẹ tí ń jẹ́ àtàsọ́wúfù. So ó ní túmọ̀ ẹ̀sìn ní àtàkọ́rúbù ìlàlọ́ àtàkọ́rúbù ìlàlọ́ ìsúnmọ́lọ́hún bizikiri walistigfar wasalaati ala nabi sallallahu alayhi wa sallam ẹ̀tàn tí ibrahim níyàsí tó fi tàn bàbá wa ádámà nù tó fi tàn bàbá wa máàdù nù àti gbogbo àwọn bàbá yòókù wọn kì í ké súfí nílé ké tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn èké ṣáájú kí Ibrahim Niyazi kó tó wá sílẹ̀ Yorùbá wọn èké àmàbá wa wọn á ké lẹ́yìn Kùránì lẹ́yìn Kùránì wọn á ké akádọ́rì wọn á ké àsìmáwí wọn á ké ìzíyà wọ́n á ké rìsáálà wọ́n á ké muktasaru ibùnú khalil muktasaru ibùnú khalil lẹ́yìn náà wọ́n á wá ké muwátọ̀ mọ́lìkì níbi máa ń sọ pé ẹ ń bá pé sóòké mi títí òun tó ń pè mí títí ni muwátọ̀ ìmáàmù mọ́lìkì nínú gbogbo tí àti mọ̀ kàálẹ̀ ń ṣé sufi mẹ́mbẹ̀ ni ṣé tìjàníyà mẹ́mbẹ̀ ni ṣé kọ̀dìríyà mẹ́mbẹ̀ ni ṣebí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú akádọ̀rì ló ti sọ wípé wàyẹ sí àlà àlẹ ulama wàyẹ tẹ́dì bìlìmùtẹ̀bìín bìsúnàtì muhammadin láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn bàbá yẹn ti kọ́ ọ wípé súnà ànábì àwọn olùtẹ̀lé súnà ànábì ni àwọn ọmọ tẹ̀lé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ṣùgbọ́n nígbà tí Ibrahim Niyas wá sílẹ̀ Yorùbá ọtọrand káàkiri ìlú ọba wọn àgbààgbààgbà àfà ọba wọn ṣèpàdé pọ̀ wọ́n ní tí òun gbé wá báyìí ni wọ́n ti ń pè ní àtàsọ̀wò wọ́n bá tó ní kí ní jẹ́ tàsọ̀wò Islam àti Sunnah. ni àwa mọ kí ni ń jẹ́ tasawufu máa ní à ìsìláàmù náà ni tasawufu súnà náà ni wọ́n ní bó olóṣè jẹ́ wọ́n ní à ń táwọn pè yín sí yìí kò tayọ kẹ ẹ máa sọ pé la ilaha illallah astagafuru lọ́ọ̀hà kẹ́sì máa ṣe àsàlátù fún ànẹ́bí ọ̀ wọ́n bá ní ṣé ò tiẹ̀ jù bá náà. ṣé ìlú ẹ̀mí á sì ní kò jù báyẹn lọ. La ilaha illallah ẹ máa wí wọ́n làwọn wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lẹ́tùn wá máa wí gan báyìí lẹ́tùn wá máa wí gan báyìí. astagfuru láàrin náà kọ́ àwọn máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ẹ ẹ tí ì wí tó lẹ́tùn wá máa wí báyìí sí i. ṣíṣe àsàlátù fáànù ẹbí akasàlátù ibrahimiya àà ó ní àsàlátù tẹ̀ ń ṣe òkè ètò ẹ̀ tún ṣe tí ó tún pọ̀ sí so that ẹ wàá súnmọ́ lọ́n tara ẹ wàá wọ ìpè tó já sí wípé bẹ́ ẹ bá ní kó rò ọ̀ràn òrùn ọ̀ràn tẹ́ ẹ bá ní kó òjò rọ̀ òjò rọ̀ tọ́sẹ̀bọ kan bá lérí sí yín tẹ́ ẹ bá ní kó mọ̀ sú ara yọ mọ̀ sú ara tẹ́ ẹ bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí tẹ́ ń ṣe láàárọ̀ tẹ́ ń ṣe nírọ̀lẹ́ ah wọ́n bá wojú ara wọn wípé ntọ́kùnrin máa ń sọ ọmọ ní sẹ́ǹsì nù sẹ́ǹsì mọ̀ wá ń bẹ̀ kọ̀mọ̀ ní ká wá ṣe bọ̀ kọ̀mọ̀ ní ká wá gbóòsà kọ̀mọ̀ ní ká wá ṣàwò asagafula láìláìlàláò àtàsàlà àtù bọ́ọ̀ wá láti wá ṣe ọba ní à àyín fún yín lọ́wọ́ ẹ̀ ní màá fún yín lọ́wọ́ rẹ̀ ẹ̀yin lẹ́wàá jẹ́ ṣéwù ìpìlẹ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá ọdún wọn bá tún wá pé àhà kò tí ẹ̀ yọ wá kúrò nípò àfáà tá wọn ò wulẹ̀ yọ kúrò ńbẹ̀ ẹ̀ wọ́n ti dá a bá wọn so a sì wà nípò àfáà wa náà ó ní bẹ́ẹ̀ ni ẹ wà nípò àfáà yìí kódà ẹ tún wá gbaráǹkì sí ohun tó mú kí sèkọ ádámà lè lọ rí tí wọn gbọ́wọ́ nù ohun tó mú kí bàbá wa ní mahad kọ́ máa bá ní kẹ́ wọn ohun tó fà tí wọn gbọ́wọ́ nù o nígbà tí wọn gbọ́wọ́ wíìrì àtàwọn míì nínú wọn bí wọ́n ṣe lùlù súfí fún wọn làwọn lérò pé bẹ́ẹ̀ náà lórí ni wọ́n lérò pé bẹ́ẹ̀ náà lórí wọn ò wá mọ̀ wípé àtàsọ́ wúfù àwọn ò mọ̀ kórí burúkú ni àwọn ò mọ̀ oríire làwọn kàkún lọ́jọ́ náà lọ́hùn ló fi ká sí pé adli lẹ́fìrí àgbàlagbà fà nílẹ̀ Yorùbá tí èso ń sufi adli lẹ́fìrí adli lẹ́fìrí. tẹ́ ẹ bá kó ọgọ́rùn-ún àfa àjọ́lẹ̀ Yorùbá nínú àwọn àgbààgbààgbà àfa ọgọ́rùn-ún nínú ọgọ́rùn-ún kọ̀ọ̀kan kẹtọ orí ètí èso ń súfí márùn-ún ẹ̀wò ẹ̀ bí mo ṣe ń làágùn ẹ̀ làágùn iṣẹ́ tí Ibrahim Niyasi wá ṣe nìyẹn ẹni tó sì gbèsè ni Shehu so ṣé tẹ́lẹ̀ sọ pé ta ló ba ìsìláàmù ilẹ̀ yorùbá jẹ́ ìtì sheikh ahmed Atigani, wa sheikh ibrahim niyaz kaula àwọn méjèèjì yẹn àwọn ni not sheikh adam kì sheikh adam wọ́n tan sheikh adam àwọn ọ̀run sufi ni. wọ́n tàn wọ́n wọnú súfì ni kì í ṣe Sheikh Adama ló ba ìsìláàmù lẹ Yorùbá jẹ́ ẹ̀dá ọ̀daràn àmà lọ́tọ̀ òkè kíní ẹ wá ń lọ bẹ́ẹ̀ àwọn bàbá yẹn ti wá gba ọwọ́ lọ́wọ́ Ibrahim niyazi. ẹni tí ò rí gbà lọ́wọ́ Ibrahim Niyasi yọ gbà lọ́wọ́ ẹni tó gbà lọ́wọ́ Ibrahim niyazi wọ́n máa ń sa ságàfù là wọ́n ti mọ kéwu wọn síbẹ̀ ọ̀rẹ́dì o ok wọ́n wá ní ṣé kàkà wọn máa sa ságàfù là ni àwọn bàbá ń sì fẹ́ràn kí wọ́n máa sa ságàfù là kí wọ́n máa ṣe láìláìlàlá o kí wọ́n máa ṣe àsàlátù fáànì sallallahu alaihi wasallam nígbà tó ń tún wá dé tó tún wá mú sàlátù rìfáàtì wá wọ́n tún wò pé ilé náà àràkún lásán gbági wọn ò bá nàbí ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n rí pé wọn ò fà nàbí ṣe pé bẹ́ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe nígbà tó yá wọ́n bá ní tẹ ẹ bá mọ̀ pé ẹ tó fẹ́ gòkè àgbà nínú iṣẹ́ yìí lójú ọ̀nà yìí ó ní lẹ́vù o ẹ máa ṣe tẹ́ríbíyà ẹ máa ṣe gbá ẹ máa ṣe tẹ́ríkíyà nǹkan nǹkan àmọ́ bá ń wò wípé nbùnà tára yìí gbogbo òyìn àwùjọ ti di ṣé wọ̀ rẹ̀ dì sínú ẹ̀sìn èwo tó wá ní tẹ́ríkìyà èwo ní wàsálà èwo ní gbàkan àwọn kan tún wò wípé ẹ̀jẹ̀ àtúnṣeyún náà kọ́lá wa kọ́ máa gòkè sí ni àwọn kan tún tẹ́rí sí ń mọ tẹ́rí sí. àṣírí àkọ́kọ́ tí kọ́kọ́ tún gbára lórí súfì òkè ọ̀yá ló ti ṣẹlẹ̀ òkè ọ̀yá ló ti ṣẹlẹ̀ kí ló sì fà á òun ni wípé bí Ibrahim Niyas ṣe wá sísàlẹ̀ ọ̀yá yẹn ó lọ sókè ọ̀yá náà tọ́ta sufi orí burúkú tìjàníyà yẹn tọ́ta fún wọn bẹ̀ tọ́ta fún wọn lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lófò bó ṣe àtà fún wọn ṣe é mọ̀ pé ilẹ̀ haúsá àwọn ní access sí kí tírà máa wọ̀lú tiwọn dáadáa jùlẹ̀ yorùbá lọ bí wọ́n ṣe kó tírà tìjàníyà jàwáírù lè màá nìyẹn mẹ́sẹ̀ kú wọ ilẹ̀ haúsá nù. so àwọn àgbààfà àwọn báwọn ṣe rí tírà yẹn àbá ní à tí ojú ọ̀nà tá a wà náà rèé ó ti dá a báwọn náà bá ń kà á kíkà tí wọ́n kà báyìí bó ṣe di wàhálà nù ṣe ń tẹ́ gbé fún wa rèé àsórí burúkú ni àti ẹ̀kan fi láìláìlà lọ́wọ́ ẹ fi tàn wá ni wọnú rẹ̀ pé ń tẹ́ ń ṣe nìyẹn ẹ fi aságáfùrù lọ́à ẹ̀kan fi tàn wá wọlé ni ẹ fi àsàràtù ṣíṣe fànàbì ẹ fi tàn wá wọlé ni láti wá di ẹgbẹ́ awo ohun tó fa ìjà láàrin àwọn bàbá alẹ́ bàbá alẹ́ haúsá tó ń jálù súnà àtàwọn wíìrìdì lókè ọ̀yà nù tí àjàwẹ́rù máa ní tí wọ́n kà yẹn láti rí bitú wọ́n pa ẹni tọrọ ẹ̀jẹ̀ mọ́kú nu wọn pé a àti ẹ̀wá kó bá wa ni nàbà ni ọya tí àyè a gbọ́dọ̀ rí mọ́ lórí igbá ẹ máa dáná sun ẹ máa dáná sun ló dá wàhálà rẹ̀ torí pé àwọn kan ti invest lé lórí wọ́n ti fi owó wọn wọ́n ti fi ímpọ́ọ̀tì ẹ̀ wọ̀lú táwọn lérò pé tí àgídí ni tí wọ́n mọ̀ pé tí ajá nàmọ̀ ni. òun ló wá bí ọ̀dà kò burú nínú ẹ̀ tẹ́ ti gbọ́wọ́ àwọn kan láwọn fọwọ́ lẹ̀ àwọn kan takú èṣù tàn wọ́n jẹ ìyẹn ló wá bí kí zàlà fi wá sọ pé ọ̀dà kò burú àní báyìí kírun mọ́ kí mọ́sáfíìsì yín wà lọ́tọ̀ kí tìálù súnà wà lọ́tọ̀ ibi tó gun yẹn dé dúró nìyẹn lókè ọ̀yà ní gbogbo àsìkò tí wàhálà yẹn lọ lókè ọ̀yà tí a jàwáìlú màá ní wọn kò lẹ̀ áwò torí pé òun ló bí ogun òun ló tú àṣírí ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà gbogbo àsìkò yẹn àwọn bàbá wa ádámà àwọn bàbá wa ní máàdù ń rí gbogbo oyún rò àwọn bá iṣẹ́ tí wọ́n lọ sí wọn ni wọ́n bá lọ ni wọ́n ní tí à ń lọ́wọ́ àwọn òye ẹ̀ wò torí pé kìí ṣe tí àtẹ ń kọyàn lé kéwú kìí ṣe tí àmùkọ́rárù tí ẹ̀ ń tó jẹjọ́ tán tí ń wá bẹ́kùnbẹ́kùn káàkiri ni dàwẹ́rù màá níjẹ́ wọ́n ní nínú ilé wọn ẹ̀ka àfa sì máa ń tu tí àsínú ilé tí eku ọmọ gẹ̀ tí ó jẹ́ ń bẹ́ẹ̀ so wọ́n ní tí ànulé wọ́n ní tí àyẹnulé wọn ò yẹ̀ wò wọn ò sí wò ohun tí wọ́n sì ti gbà lọ́wọ́ ṣé ò níyàásì pé ó máa ṣe nǹkan báyìí láàárọ̀ ó máa ṣe nǹkan báyìí nírọ̀lẹ́ tó bá dọjọ́ jímọ̀ ó máa ṣe kùbùrọ̀ wọn ò yéé ṣe é àwọn tó kúlé lórí kúlé lórí nínú wọn lẹ́yìn ìgbà tí wọ́n gba ọwọ́ kìíní tán. nínú àwọn tó kúlé lórí ní ṣèkà ádámà wa kọ́nàbà ní foríjì wọn ń sọ ọ̀dẹ̀ tá a sì tọrọ àforíjì fún bàbá bàbá kì í ṣe ẹni èpè wọn kì í ṣe ẹni èpè nínú ìdí tí a sì tọrọ àforíjì lé wọn lórí ní màá lórí ẹ̀ now kódà ní tòmádì sì wà lórí ẹ̀ kò parí bí ṣé n tó fẹ́ gbọ́nu ní mú wa wọ́n sáfara balẹ̀ kọ́kọ́ gbọ́ ìtàn náà. àwọn bàbá yìí wọ́n ń bá súfì yẹn lọ wọ́n ń bá lọ bá yẹn kò pẹ́ sígbà náà tí wọ́n ń dá mọ́dúrásà lẹ̀ káàkiri wọ́n ń dálẹ̀ káàkiri kò pẹ́ sígbà náà àwọn èèyàn láǹfààní àti lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ lárúbáwá àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ní Saudi Arabia wọ́n wá kọ́ àwọn ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa ẹ̀sìn débi pé gbogbo àwọn ìjọ tí wọ́n forí sánpọ́n gbogbo àwọn ìjọ tí wọ́n sun tí wọ́n jóná gbogbo àwọn ìjọ tí wọ́n gungi rékọjá ewé nínú ìsìláàmù wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ wọ́n wá ka súfì mọ́. lásìkò náà ẹ̀rù ń bẹ lára àwọn bàbá wa gan-an àwọn àfáà wa ńlẹ̀ Yorùbá òyìn lè gbójókè wọ́n lójú. táwọn ènìyàn bá ti wá lọ tẹ́ bá ti wá lọ lùdé wọn á pa lọ́ọ́lọ́ pé ah ntí wọ́n ní wọ́n sun jóná nínú ẹ̀sìn làwọn bàbá wa ń ṣe pépé ńgbà náà lọ́hùn àwọn bàbá yẹn náà bá ti kírun tán lásùbà wọ́n jókòó sí kọ́nà mọ́ṣáláṣí wọ́n mú tẹ̀sùbà lọ́wọ́ wọ́n máa ṣe ti ṣé ti dání ilé wọn lọ́wọ́ tọ́ba di náà bàtàrí náà wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ń kí wọn wọ́n mọ̀ sí báyìí wọn ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kórè ìrùn ni wọ́n wà nígbà àwọn òfin tí wọ́n kà fún wọn nù wọ́n tún wá dọ́gbọ́n tàn wọ́n wípé ẹ má fẹ́ ṣe kínní yìí o wákàtí márùn ẹ gbọ́dọ̀ mọ pé o bí ẹni pé wọn bí ẹni pé irun yẹn lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ ni kó ní válù irun sọ̀láàtò sì ní válù lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà kò ní válù kankan. so àwọn bàbá yẹn bó ṣe di pé wọ́n ń da súnà pọ̀ mọ́ bídíà nìyẹn. ok ṣé wàá rí àwọn tó lọ kẹ́kọ̀ọ́ sáúdì yẹn báwọn ṣe ń dé ṣé ń wálé ọlúdé ni wọ́n rí pé ah, àwọn bàbá wa tí wọ́n ń ṣe yìí wọ́n láwọn tí wọ́n sun tí wọ́n jóná láwọn eléyìí ah, àwọn tó lè pè wọ́n sákìyèsí ń pè wọ́n sákìyèsí àwọn tẹ́rù ń bà láti sọ̀rọ̀ ẹ̀rù ń bà wọ́n láti sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò darapọ̀ mọ́ wọn orí bẹ́ẹ̀ lọ̀rọ̀ wà tó fi di ya two thousand and one. mo fẹ́ wálé báyìí mo fẹ́ wá sílùú Ìbàdàn two thousand and one bàbá wa tí wọ́n dá máàdùlẹ̀ arọ́bí à Nàìjírí sílẹ̀ wọ́n wà nínú àwọn tó gbọ́wọ́ síwájú àsìkò yẹn nínú fátíwù tọ́lọ̀ ń ṣe fún bàbá ni wípé nínú àwọn akẹ́kọ̀ọ́ tó ń jáde ní máàdù wọ́n ń lọ sí Saudi láti lọ kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ bàbá náà so gbogbo wọn ni wọ́n ti wá kọ́ pé ah orí burúkú tí wọ́n pọ́n ní pépà tán tí wọ́n á kọ oríire sí lára nígẹ́ sufi orí burúkú tí wọ́n á pọ́n pépà tí wọ́n ráàpù ẹ̀. wọ́n wá kọ oríire sí lára ní jẹ́ ni ọ̀kan nínú ọmọ bàbá wa mahat tí mi ò mórúkọ wọn tẹ́ máa ti ń bọ̀ wálé bá lọ́dọọdún wọ́n á kó àwọn tí a kéékèèké kéékèèké tí wọ́n lè máa ha fáwọn èèyàn máa kó lọ́wọ́ wọ́n máa ha so ọ̀kan nù tíra yẹn àkọlé rẹ̀ ni àtọ́ ifá àtìjànìyà àtọ́ ifá àtìjànìyà tó túmọ̀ sí igun àwọn onítìjànìyà bàbá wa sheikh bunu nígbà tí ń bẹ láyé ní lágínà àwọn ni wọ́n ṣe tí àyàn jáde ẹ mọ̀ àwọn bàbá wa ẹ̀rù wọn kódà ṣáájú àsìkò yẹn ẹ ń ní mádùn làárọ̀ bí ìbá àjòlùkọ́ bàbá òkọ̀ láti lè dànù pé máa lọ pé ojú ọ̀nà tá a ti ń súnmọ́ lọ́hùn tá a ti ń sáṣágá fùlà tá a ti ń ṣe láìláì làlọ́hùn tá a ti ń ṣe àṣàlátù fànàbì ni wọ́n wá sọ pé kò dáa pé bídíà ni ṣé bídíà ni láìláì làlọ́hùn ni ṣé bídíà ni sáṣágá fùlà ni torí pé bí wọ́n ṣe kì fáwọn bàbá yẹn nìyẹn àwọn òwúlẹ̀ yẹ tí àwọn wò tí ìsìláàmù làwọn ń kà bàbá wa ní mahad gbogbo inú àwẹ̀ wọn ò lè mọ̀ sí tẹ̀fsíìrù so tíra ìsìláàmù làwọn ń kà wọ́n kàn gbọ́wọ́ wírìdì mi wọn ò ka tí àwọn wírìdì wò wọn ò kà á. so ní ya two thousand and one ọ̀kan nu ọmọ wọn tó wà ní Saudi ọwálé so bàbá máa ń káàkiri inú ọgbà wọ́n máa ti wá sí skul bó ṣe lè kí bàbá jáde kó ní ọ́fíìsì ó sì ra mú tí àpẹlẹbẹ òun ó fi sórí tíìbù bàbá nígbà bàbá ṣe surveillance lọ tí wọ́n ṣe supervision lọ gbogbo classroom kankan so wọ́n á padà sọ́fíìsì láti sinmi bàbá jókòó láti sinmi wọ́n bá tajú kán wọ́n bá rí tí àtẹlẹbẹ wọn èmi náà ní tí à ń lọ́wọ́ ńgbà kan mo ní lọ́wọ́ ńgbà kan àtọ́ ifá àti ìjànìyà táìtù ẹ̀ nìyẹn igun tìjànìyà bàbá ni àtọ́ ifá àti ìjànìyà ẹ̀ẹ́n kí aláṣẹlẹ̀ èwo ló fi tí àyè sórí tábìlì inú yín náà wọ́n bá ké sí bàbá wa tòní Sheikh Muhammad Abdul Wahab bayọ hafizahullah àwọn náà sọ̀rọ̀ wọn bá ní ìwọ ló fi eléyìí síbi àánàkùnmùlà ìmọ̀ kankan parẹ́ o ìmọ̀ <laughs> kankan parẹ́ o ta fi ibẹ̀ nù yín àtọ́ ifá tìjàníyà ẹ ń tìjàníyà làwà sẹ́yìn lẹ́tù wa mọ̀ kí fún wa ní ojú ọ̀nà aságáfù láà ojú ọ̀nà láìláìlá lọ́ọ̀ ojú ọ̀nà sísè àtàwátò fún ànábì. ṣebí níta ṣe ń bẹ̀ náà nu sẹ́yìn lẹ́tún wá kọ tíyà lórí padà ẹ jẹ́njẹ́ tí àyín wò. péèjì tí bàbá lọ sí báyìí ohun tí wọ́n bá bẹ̀ ni pé záàmù hù záàmù Sheikh Amada Tijani anna marra wahida min salati lifati ta'dilu sitti alafi marra min al-Qur'an ibi tójú bàbá lọ bí ó ṣe síwèé báyìí ibi tójú wọn kọ́kọ́ lọ nìyẹn pé sísọ tí Shehu Ahmad Tijani sọ àti gbígbà tí Shehu Ahmad Tijani gbà wípé sọ̀làtò lè fa ti ẹyọ kan o. ọdọ gba sí àlùkùránì ní gbẹgbẹrún mẹ́fà bàbá ní subhanallah subhanallah haza kẹsìbùn irọ́ lélẹ́yìí o ah kòránì tá a ti torí ẹ̀dá